ta ló jù wá lọ láàyè lọ́run kò sí láàyè lọ́run èmi ò rí bóyún ṣe dénú ìwọ ló yé bọ́mọ ṣe wáyé ìwọ ló mọ ọjọ́ obìnrin ìkúnlẹ̀ kó máa yẹ nìkankan àdìtú nìyá ọlọ́run tèmi ta ló tó ọ ta ló jù wá lọ láàyè lọ́run kò sí láàyè lọ́run èmi ò rí àwọn ẹja nínú ibú àwọn ẹranko nínú igbó àwọn ẹyẹ ojú ọ̀run mo ní gbogbo wọn ni wọ́n ń wárìrì fún iṣẹ́ ọwọ́ rẹ nìkan ṣoṣo ta ló tó ọ ta ló jù ọ lọ o èmi ò rí tá a ló tó ọgàn ni bàbá mi mo ní nígbà kan rí mo ti wà lọ́mọ ọwọ́ ṣùgbọ́n nísinsìnyí mo ti dàgbàlagbà n ò rọ́ba bí irú rẹ rí ìwọ ló pàṣẹ fọ́jọ́ tọ́jọ́ yọ síta òfo oòrùn sásìkò tiẹ̀ òṣùpá ń ìyẹn ò dí àwọn ìràwọ̀ lọ́wọ́ mo ní kí ni mo lè fi yín wé ọlọ́run tèmi ta ló tó ọ bàbá mi mo ní ta ló jù wá lọ láàyè lọ́run èmi ò rí láàyè lọ́run kò sí rárá n ò rẹ́ni tó tó ọ bẹ́ẹ̀ ni mo ní ta ló tó ẹ ta ló jù ẹ lọ bàbá mímọ́ láyé lọ́run èmi ò rí i bóyú ṣe dénú ẹ̀yin ló yé bọ́mọ ṣe délẹ̀ ẹ̀yin gan ló mọ̀ ọjọ́ obìnrin kúnlẹ̀ báyìí kò yẹ dá àlàyé kan kí la lè fi yín wé àdìtú niyín olódù tó mọ àrè ọlọ́run tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù gbogbo àwọn ẹranko nínú igbó bẹ́ẹ̀ àwọn ẹja nínú ibú gbogbo ẹyẹ ojú ọ̀run pátápátá gbogbo wọn náà ló ń fún lóúnjẹ lẹ́yọ kọ̀ọ̀kan tí kan ò sì dí kan lọ́wọ́ tí kan ò sì pa kan lára kábíyèsí elédùmarè gbogbo àwọn tó tiẹ̀ wá ìdí ẹ̀ lọ lọ́jọ́ ọjọ́sí wọ́n wá ẹ̀ lọ sínú sánmọ̀ gbogbo wọn ni wọ́n gbẹ kú kó tó di pé wọ́n gbẹ wọ́n padà dé ọlọ́run ìyanu èmi ò rẹ́ni tó tó ọ bẹ́ẹ̀ à sí nílẹ̀ ẹni tó jù ọ lọ arúgbó ọjọ́ àgbà ìgbà wọn nì ọlọ́run tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù gbanigbani báyìí tí à ń sáyá nítorí ẹ̀ náà láṣẹ kúkú ń sá di ọ́ tá à ń tẹ̀lé ẹ lẹ́yìn ní gbogbo ìgbà ó sì dójú ó tì wá rí bẹ́ẹ̀ ó sì ní dójú ó tì wá bẹ́ẹ̀ ni mo ní ẹjẹ́ máa fi eléyìí kí wá káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣàn náà la wà orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ aya Olúwa ṣeun ńlá fún mi èmi náà mo tún ti ń kí wa pé ẹ̀ǹlẹ́ ń bẹ̀ yẹn ẹ bí mo sì ṣe ń kí wa náà ni mo ní ẹjẹ́ àjọ máa kí arúgbó ọjọ́ lórí ètò Ògo Ìgbàlà sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe ti wá o wípé àlórí méjì tá àtúkọ lé ní àtúwọ́ ojú Olúwa náà ni a sì tún kéde ìyìn rere rẹ̀ léni ó sì di dandan bá a ṣe ń wọ ojú olúwa náà la máa rí i mo sì ń fi àǹfààní yìí mo ní kí n kọ́kọ́ fi máa dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ ètò Ògo Ìgbàlà ẹ tẹ́ máa ń sọ àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nínú ayé yín fún wa bí mo ti máa ń gbà á ládùúrà fún yín wípé iṣẹ́ ìyanu náà kò ní dáwọ́ dúró lágbára ọlọ́run ọba mi ọba òkè bẹ́ẹ̀ sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe tèmi o pé abala náà ni wọ́n yà sí kí n tó fi àdágbà ètò tèmi rọ̀ síbì kan abala àkọ́kọ́ ni mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá ò ti ṣíra wa létí inú sóhun tó tọ́ pẹ̀lú sóhun tó yẹ bẹ́ẹ̀ ni abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ògbóǹtarìgì tèmi ẹ̀sìn tí mo bọ́n ṣe pọ̀ tó gbogbo wọn tó bá ti ń fi ara rẹ ṣe nǹkan fún Ọlọ́run ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò náà nìyẹn ò bá jẹ́ adẹ́rìnpòṣónú ò bá jẹ́ olórin ẹ̀mí ò bá jẹ́ òǹkọ̀wé ti ẹ̀mí ò bá jẹ́ eléré orí ìtàgé ti ẹ̀mí gbogbo wọn tó bá ti ń ṣe nǹkan ẹyọkan tàbí méjì fún ọlọ́run ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò ògo ìgbàlà abala tó ti tẹ̀lé ni mo pè ní abala àwọn orin tó perégedé á tún yẹ àwọn orin tó perégedé wò lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni o á yẹ wọ́n lójú wò fínífínífíní nígbà tá a bá kúrò ń bẹ̀ má bọ́ sí abala gbọ̀ngbọ́n ẹ̀ abala tí mo sì máa fi kásẹ̀ ètò yìí ńlẹ̀ náà nìyẹn pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè ní tí wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa yóò ṣọkàn wa lóore yóò tún ṣọkàn wa láǹfààní pàápàá ìyá Deborah ẹ̀ wá bá mi pé ìyá James ẹ̀ka tìjọ wá ojú olúwa lè ní kájọ gbéga torí pé ohun tó dára ni kájọ máa ká máa wá ojú olúwa bíbélì ní ohun rere ni láti máa fi ògo fún olúwa láti máa fi ọpẹ́ fún orúkọ rẹ̀ mímọ́ nígbà gbogbo. akọ́rọ̀ ọ̀rọ̀ ṣítí mi tẹ̀ ní òun ni mo pè ní tọ́ ọmọ rẹ àwọn olóyìnbó á ní train up your child. bíbélì sọ nínú ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ kẹfà ó ní tú ọmọ rẹ ní ọ̀nà tí yóò rìn ó ní nígbà tó bá dàgbà tán kò ní kúrò níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ìwòyí ló jẹ́ pé a ò tiẹ̀ ka títọ́ ọmọ wa sí nǹkan bàbàrà mọ́ bóyá nítorí ìdí kan tàbí méjì bóyá kí n sọ wípé ẹlòmíà sọ pé ọ̀làjú ló dé ẹ à lè máa bọ́mọ wí nǹkan tó bá wù wọ́n ká jẹ́ kán máa ṣe nàá ẹlòmíì rèé bóyá iṣẹ́ tiyín ni kò tiẹ̀ jẹ́ kí ẹ ráyè fọmọ hmm. ní gbogbo ìgbà ó dára ká máa mójútó àwọn ọmọ wa ká máa tọ́ wọn ká máa tọ́ ìṣiṣẹ́ wọn ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run ká máa fi bọ́ wọn tẹlomi bá sọ pé ọ̀làjú ti dé wọ́n á gbé fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lé ọmọ ọdún mẹ́jọ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ní wo nǹkan tó ń ṣe lórí fóònù yẹn ẹ̀ ní sọ fún pé nǹkan báyìí ibi báyìí má débẹ̀ irú eléyìí kò dáa nǹkan báyìí ló yẹ kó máa ṣe tó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọmọ ọdún mẹ́jọ lọ́wọ́ ní eléyìí tí ò tiẹ̀ bójúmu rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí la máa ń sọ pé ṣèbí wọ́n ti ń kọ́ wọn nílé ìwé ṣèbí à ń sanwó fún wọn ṣèbí nǹkan tá à ń sanwó fún wọn fún náà nìyẹn mélòó ni àwọn ọmọ yìí ń lò nílé ìwé nínú ogún àti mẹ́rin wákàtí tó wà nínú ọjọ́ kan àwọn ọmọ yóò lò tó wákàtí mẹ́fà nílé ìwé ọjọ́ sátidé ọjọ́ sunday rèé inú ilé yìí náà náà máa ń wà ó túmọ̀ sí pé eléyìí tí àwọn ọmọ yìí ń lò pẹ̀lú wa ó pọ̀ ju èyí tí wọ́n ń lò nílé ìwé lọ ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀rẹ́ àwa òbí òde òní àti ẹ̀ ká nínà ọmọ tí ọmọ bá ṣẹ̀ ká tètè dá sẹ̀ríà fún ká nà án ká bá wí ẹnàmí àsọ ẹ má bá mi fọwọ́ kan mọ́ mi o bíbélì sọ nínú ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ kẹtàlá ó ní ẹnikẹ́ni tó bá yọ ọwọ́ ìbáwí kúrò lára ọmọ irú ẹni bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ẹ jẹ́ ká ká máa tọ́ ọmọ wa bíbélì tẹ̀ tún tẹ̀síwájú ó ní ìwọ fi pàṣán nà án òun kì yóò kú kó lè kú ẹgbà ò kí ń pa ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwa òbí òde òní láti sọ ọmọ dìdàkudà nítorí pé ayé ti dayé ọ̀làjú o mi ò lè fọwọ́ mi kàn o mi ò lè ná o ọmọ tí a bá tọ́ ó sì ń bọ̀ wá gbé ilé tá a bá kọ́ tà bí Yorùbá ṣe sọ nìyẹn bíbélì pàápàá ó fi òǹtẹ̀ lù ó ní ẹni tó bá fẹ́ràn ọmọ rẹ̀ á tètè máa nà án ó ní ṣùgbọ́n ẹni tí ò fẹ́ràn ọmọ rẹ̀ á jọ̀wọ́ ẹ̀ lẹ̀ Hmm. bíbélì pé bí mo ti máa ń sọ ó máa ń tọ́ wa sọ́nà èmi sì ẹ̀ mọ àwọn òbí òde ìwòyí kan tó yẹ pé wọ́n ní ọmọ mẹ́ta wọ́n á sì ṣe oríṣi oúnjẹ mẹ́ta mẹ́ta mẹ́ta láàárọ̀ wọ́n á ṣe oríṣi oúnjẹ mẹ́ta torí ọmọ alákọ̀ọ́kọ́ á sọ pé èmi ò jẹ ráìsì o búrẹ́dì àbí kinní kan ni mo fẹ́ jẹ ọmọ ilé kejì náà ní núdùsì ní jẹ ọmọ ilé kẹta ṣé ayọ̀ ni kí n pè yẹn ni àbí kí ni nígbà tó bá ṣe fẹ́rẹ́ díẹ̀ bóyá owó tẹ̀ wá sá lọ́wọ́ àwọn òbí tí wọ́n ní owó tó fẹ́ fi tọ́rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ mọ́ bóyá o wá sọ fún wọn pé oúnjẹ tí mo ní rèé á wá dàbí ìgbà tó ń fìyà jẹ wọ́n nítorí pé o ò tọ́ wọn láti ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí míì náà dẹ̀lé léyìí tó bá ń bá wa tọ́ ọmọ wa bóyá nílé ẹ̀kọ́ àbí nílé ẹ̀kọ́ṣẹ́ tó fi wọ́n sí bóyá wọ́n na ọmọ ẹ̀ kó o tó dé ẹ̀ tún fún gbàjá ẹ̀ lọ́ọ́bẹ̀ ẹ̀ ń lọ́ọ́jà ẹ̀ tiẹ̀ wá wo ẹ̀yìn wá ọ̀la àwọn ọmọ yìí bíbélì sọ nínú ìwé òwe ìwé òwe orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní ẹni ìpàṣán àti ìbáwí òun ló ń fún ọmọ ní ọgbọ́n ó ní ṣùgbọ́n ọmọ tí wọ́n bá jọ̀wọ́ lẹ̀ fún ara rẹ̀ ó ní irú ọmọ bẹ́ẹ̀ ní dojú ti òbí mo ń gbàládùra ní pé àwọn ọmọ wa ò ní dojú tì wá níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa bí mo ti máa ń sọ lórí ètò Ògo Ìgbàlà a ò tó bá wa wí ṣùgbọ́n a máa ń ṣíra wa létí inú sí ohun tó tọ́ ẹ ọmọ tá a bá tán òun náà ló máa dúró ló máa wá ṣe ohun ribiribi ohun rere fún wa lẹ́yìn wá ọ̀la ká máa bá fi ìka àbámọ̀ báyìí bọ ẹnu lórí àwọn ọmọ wa ètò Ògo Ìgbàlà ó sì tẹ̀síwájú ẹ̀yin ògbóǹtarìgì tèmi tá a jọ máa ṣètò lénìí ṣẹ̀rí ara ọ̀tọ̀ ara ọ̀tún náà ni ètò tèmi bá dé tẹ̀ bá rí i pé mo ti ṣe àtótónu pẹ̀lú àwọn ọmọ kéékèèké ọmọ ọ̀dọ́ látàárọ̀ ẹ fẹ́ kí n bẹ̀ ẹ ń bẹ̀ ń bẹ̀ nítorí pé ọ̀kan gbòógì lára irú àwọn ọmọ kéékèèké báyìí tí wọ́n ń tọ́ nínú àlọ́ Ọlọ́run òun náà ni mo ní lórí ètò lénìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé ẹ wàá rí ojú ògbóǹtarìgì tèmi gangan léni ẹ kú kalẹ̀.